الله أكبر ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد ارجو الله الله سبحانه وتعالى atorejea tulikuwa nabii Muhammad sallallahu alayhi wasallam ìkẹ́ ọlọ́run ọlọ́run tí wọ́n bá wọn sọ̀hábà ń ṣe ọlọ́run àwọn ará ilé ṣe ọlọ́run ọba tí wọ́n bá wọn ní kálukú wa lọ́kùnrin wa àti lóde yìí ọ̀lẹ́lá ilẹ̀ ìlọ́gbọ̀ nínú ìdẹ̀rẹ̀ ọ̀tọ̀ náà Allah subhanahu wa ta'ala tí ó pé fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn pàápàá jùlọ wa tí a jẹ́ mùsùlùmí òun náà ni ọlọ́run bá ó ṣe wá ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ó sì dá pé tí ẹ bá wọ́n oríṣiríṣi ara wa á rí pé a lè sọ pé okùn kankan tọ́lọ́wọ́ bò kò sí wọn lára àbí tá a bá wọ oríkèéríkèé ara wa a lè sọ yí pé eléyìí ò yẹ kó wà bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bá tó fi sí ara wa tó fi sí wa lára wa yìí léyìí tí ó sọ wá di èèyàn tó pé bẹ́ẹ̀ sì ni lára tó pé ìdẹ̀ra ọlọ́wọ́ bá lórí oníkàlùkù wa ni pàápàá jùlọ tí a bá tó jẹ́ mùsùlùmí òun náà ni àwọn oríkèéríkèé ara wa tí ń bẹ fún wa yìí bí ahọ́n bí ẹnu bẹ́ẹ̀ lọ ìkọ̀ọ̀kan nínú àwọn oríkèéríkèé ara yìí ni wọ́n ní tán wá ṣe láyé bẹ́ẹ̀ sì ni ó ní tọ́nà ọba Allah subhanahu wa ta'ala tó dá wọn fún ẹ̀rí èyí tí ó tóbi jù nínú oríkèé ara wa òun náà ni alisan òun ni ahọ́n mo ti ẹ̀já sí pé òun náà ni tí ó tún fúyẹ́ jù àwọn afá lọ́wọ́ bọ̀ wọ́n ṣàlàyé wọ́n ní àwọn alágbàwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní inna fil jasadi mudghah إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب ونرى نبوة محمد صلى الله عليه وسلم تنصف ويقول pàtì kan bẹ ní ara wa tí pàtì yìí bá ti lálàáfíà níbi oríkèéríkè ara yóò mọ lálàáfíà ni bẹ́ẹ̀ sì ni tó bá ti bàjẹ́ gbogbo oríkèéríkè ara yóò náà ti bàjẹ́ ọlọ́run náà ní ọkàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alẹ́gbẹ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn afáṣẹ lálàyé wípé kò sí ẹnìkan nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó já sí wípé ó lè mọ tí ń bẹ lọ́kàn ẹnì kejì a lè mọ tí ń bẹ ní ọkàn ara wa síra wa nínú èrò dáadáa àti ìwà aburú kódà a lè mọ tí ń bẹ lórí ẹ̀mí ènìyàn nípa èrò tí ò dasọ́ lọ́wọ́ wa àti sí àwọn ẹrú sí ọlọ́run àbí tí ń bẹ lórí ẹ̀mí ènìyàn nípa èrò dáadáa tó ní sọ́nà àti tó ní sí àwọn ẹrú sí ọlọ́run ọba a lè mọ̀ èyí ló já sí pé ahọ́n wa àwọn afá wa ní òun náà ni tòrùjùmẹ́ẹ̀lì tòrùjùmẹ́ẹ̀lì kan òun ní òun gbé fọ̀ fún ti ń bẹ lọ́kàn ní ti oní òtọ̀ka ti ń bẹ lọ́kàn ẹni bóyá dáadáa ni sí ọlọ́wọ́n ọba ní àbí àìdá sọ́lọ́wọ́n ọba ní àbí dáadáa sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ní àbí àìdá sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ní wọ́n lè yí òun náà ní iṣẹ́ ahọ́n ajá sí pé n tó tóbi jù lára wa òun náà ní ahọ́n wa. bẹ́ẹ̀ ni ó bá jẹ́ mùsùlùmí dáadáa yóò kó ṣahada kí láti kó ṣahada òun náà ní

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله àyàfẹ́ni tó bá dá sí mọ́ òbí tó gbé ó jẹ́ òbí mùsùlùmí eléyìí nínú ọ̀rọ̀ tó lékè náà àwọn onímọ̀ kò ní bùkátà máa tó tún pe ṣàhádà lọ. ahọ́n wa yìí ìkẹ́kọ̀ọ́ nínú ìfẹ́ ọlọ́run ọba ni bẹ́ẹ̀ sì ni ìjẹ́ra kan nínú ìdẹ̀rẹ̀ ọlọ́run. ẹ á rí i pé bọ́mọ ẹ̀dẹ́yìn bá wà tí ò bá láhán àárọ̀ rí i pé ẹni yóò pé ara ẹni yóò pé àbùkùjẹ́kù dé bá ẹni yìí tó dájú pé nǹkan tó tóbi jù ara máa fi ara sì ni a fi gbé tí ń bẹ ẹni la fi ń gbé jáde wàláhì ìlú ọlọ́run ọba òun ni ara tó náà wà tó fún oníkàlùkù wa ẹ wá rí àwọn yìí ó ti ẹ̀já sí pé pàápàá jùlọ tàbí jẹ́ mùsùlùmí ní tí a níkà fún sí láti fún ní ẹ̀tọ́ àti ìwọ rẹ̀ ahọ́njẹ́ pẹ̀lú ohun kan tí ẹni àkọ́kọ́ ẹnu wa a máa ń dáàbò bẹnu wa a máa gbẹ́lẹ́dẹ̀ kalẹ̀ nísìnyí a ní haram ìná ni ẹja ti a ní haram ọtí ni ẹja mú a ní haram ilé ìwọ̀ ilé ìwọ̀ ilé ìwọ̀ ilé ìwọ̀ ilé amọ̀ntánà tó ṣe léwọ̀ bẹ́ẹ̀ ni amọ̀ntánà tó ṣe lẹ́tọ̀ọ́ à ń sá fún ìwọ̀ bẹ́ẹ̀ à ń jìnà sí tọ́nà tó ṣe lẹ́tọ̀ọ́ níbàámu sí àwọn oríkèé ta ara wọn ṣùgbọ́n èyí tó nira fún wa jù àbẹ́yìn tó dá sí pé àmú ní ọ̀kúnkún jù nínú àwọn oríkèé ara wa láti lè fi bọ́ lọ́wọ́ bá lò lórí tọ́nà wọn bá fẹ́ àti tọ́nà wọn bó fẹ́ ahọ́n rẹ̀ ìyẹn lọ́wọ́ ní kọ́wọ́lẹ̀ ilẹ̀ lẹ́yìn fún ọlọ́run ẹ̀gbọ́n nǹkan lẹ́nu ẹni tí ń sọ̀rọ̀ àyàfi kó dá sí wípé yóò mọ ẹjẹ́ ìtàn dáadáa tí màlíkà dáadáa mọ kọ́lẹ̀ àbí mọ ẹjẹ́ ni tí yóò jẹ́ ìbálẹ́jọ́ fẹ́ni yọ̀rọ̀ kìyàmọ̀ tí màlíkà ẹlẹ́ẹ̀kejì yóò mọ kọ́lẹ̀ ọlọ́ba ní kí lọ bá kálábẹ̀lẹ̀ ọ̀sọ́ọ̀dì ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ní gbogbo tó ní káàkiri wa tá à ń ṣe tá à ń sọ òun òun mọ̀ òun sì ń dúró dè wá bẹ̀tẹ́ kálùkù wa tá mọ́ wá ṣe ìṣirò fọ́lọ̀ lórí tá fi ahán wa tá fi ṣe tá fi ẹnu wa tá fi sọ ó ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam òun náà bá wàrà sọ̀rọ̀ púpọ̀ lórí pàtàkì ahán uh-huh. èyí ló dá sí pé ìdọ́nà bá dá subhanahu wa ta'ala tó fún wa ní ahán uh-huh, torí rẹ̀ òun náà ni ká máa fi sọ tọ́lọ̀ wọn bá fẹ́ ká fi ṣe tọ́lọ̀ wọn bá fẹ́ kágbé jìnà síbi tọ́lọ́wọ́n bò fẹ́ kágbé jìnà síbi tọ́lọ́wọ́n bò fẹ́ ká sọ. àwọn tá a wá rí yìí àlékún méjì ní bẹ lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ni oore méjì ní bẹ lórí ahọ́n alákọ̀ọ́kọ́ inú àlékún ti ń bẹ lórí ahọ́n òun náà ni pé ayé lọ ahọ́n wa ká fi sọ tọ́lọ́wọ́n ọba tó ṣe léèwọ̀ fún wa bíi ìṣẹ́bọsọ́lọ́run bíi ìtakùnfin ọlọ́run ìmọ̀ parọ́ ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan bàjẹ́ tọ́nà ọba tó ṣe ní haramu fún mùsùlùmí àti gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn bákan náà bẹ́ẹ̀ náà ni nínú àlékún títí ń bẹ lórí ahọ́n òun náà ní ká dákẹ́ nígbà tó yẹ ká lo ahọ́n sí tó yẹ ká lò fún àlérù ni àrí ìbàjẹ́ àkọ ìbàjẹ́ bẹ́ẹ̀ lárí dáadáa àsọ fún àwọn èèyàn nípa dáadáa àlérù ni lórí ahọ́n wa ajá sí wípé gbogbo àkígbà tá a bá ti ń lo ahọ́n wa fún tọ́lọ́mù ọba tó fẹ́ káàbò fún à ń sọ tó dáa à ń sọ̀rọ̀ tó dáa lẹ́nu fáwọn èèyàn ẹ̀rí bẹ́ẹ̀ ni àníri dáadáa ká mọ́ sọ fáwọn èèyàn àníri bàjẹ́ ká mọ́ pe àwọn èèyàn sákèsí kúrò níbẹ̀ eléyìí nínú tọ́lọ́mù ọba Allah subhanahu wa ta'ala tó fẹ́ fún wa nínú àwọn oore tí ń bẹ fún ahọ́n nìyí

محمد صلى الله عليه وسلم من حديث أبو عبد الرير الجنات العجل قولي من كان يؤمن بالله واليوم الآخر قولي أن كان يتبعني بابه قل رب الله سبحانه وتعالى أتوجع القيامة قولي فليأخذ الخير ليسمي قولي فليأخذ الخير خصا الخير àlùmọ̀tòló ntọ́nà ọba tó fẹ́ ká sọ dáadáa ẹnikẹ́ni bá nígbàgbọ́ nínú ọlọ́run àtọ́jọ́ kìí àwọn yóò mọ̀ fi àwọn rẹ̀ sọ tó dáa àwọn ènìyàn sùn àbíkẹ́ni ní kó dájẹ́ alimami ṣáfi rẹ̀ fún ọgbọ́n ó lẹ́nikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ yóò ronú dáadáa tó bá wá ronú àwa wò pé ah, ọ̀rọ̀ tó mo fẹ́ sọ yìí oore yóò sọ ṣùgbọ́n tó bá ní kó ọ̀rọ̀ tó mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ tí oore ibẹ̀ kò tẹ̀wọ̀n sí aburú bẹ kó dákẹ́ bákan náà láti máa máa máa yọrọ ìwọ̀n máa náà rẹ̀ tán so adásí pé lókùnbà tá a bá ti mọ̀ pé níta fẹ́ sọ yìí kò sí oore bẹ́ẹ̀ fún wa kò sí oore láyé àtàlọ́kùn ẹ̀mọ́ rẹ̀ fún mùsùlùmí mùsùlùmí ó dákẹ́ ọ̀ràn yẹn ni ká dákẹ́ kì í ṣe dandan ni ká sọ̀rọ̀ nígbà tá a bá ti mọ̀ pé kò sóore bẹ́ẹ̀ kódà tá a bá ti mọ̀ pé kò sóore bẹ́ẹ̀ fún wa haramu ni ká sọ̀rọ̀ òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam ó ní mọ̀lẹ́dẹ́gbẹ̀lì mọ̀bẹ́nà láàyè yìí adìmọ̀láhù aljanna ó ní tàbí nínú yìí tó lásán pé yóò fún mi yóò sọ fún mi in ti ń bẹ láàrin páàkì rẹ̀ méjèèjì òun náà ni ahọ́n wa ti ń bẹ láàrin páàkì wa òun náà ni ahọ́n wa oníta nínú wa tó lásán pé á dáàbòbò á fi òfin ọlọ́wọ́ bàbá lò ó láì sí ibi gbọ́ òun garanti ẹni yóò wà jẹ́nà yóò wà jẹ́nà náà èyí ló dá sí pé gbogbo ẹnikẹ́ni ẹ̀rí sábàbí sábàbí ọ̀la tí yẹn fi mọ́ sóríire lọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní dálọ́ kìyàmọ́ òun náà lẹ́kìn àdá gbogbo ahọ́n rẹ̀ ìkan àwọn sàhábà abánagba oní máa ń yẹ nàjà àwọn ìyá àwọn ọ̀sẹ̀ nínú nàjà kí ni ọ̀nà ọ̀nà ọ̀la kí ni tí mo fi lè ṣoríire ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam alábìnrin kó fa anka àdà alábìnrin ahọ́n rẹ̀ yìí kó dimú yẹn ni kó dáàbò bò dáadáa ìlú dáa sí pé mùsùlùmí ahọ́n wa aṣọ dáadáa ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam oníbẹ̀lẹ̀bẹ̀lẹ̀ ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó rà pé tí ó mọ̀ sọ lẹ́nu kò bìkítà sí i bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dẹ́ni tí ó mọ́ sọ lẹ́nu kò ní bìkítà láìsí mọ́ pé tó ń yìí tó gbé wọn náà ni ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa nínú hadith ní bàtí tó ń lọ àwọn àádọ́wà bá tó náà sùfì arúgbọ́n àtúlá tó ní àrùn sọ́lọ́ lọ àwọn sí ni ó lù àná ní ṣe wá sọ́fún mi àwọn sọ̀rọ̀ ní istakim istakim dúró déédéé lórí ìgbàgbọ́ láìláha ìlọ́lá wà lẹ́yìn náà kó wá di ahọ́n rẹ̀ yìí kó dín kó dáàbòbò ahọ́n rẹ̀ yìí dáadáa ilé ó dásí pé tá a bá wo àwọn ọ̀nà ọ̀là àwọn ọ̀nà oore tọ́lọ́wọ́n tó là fún wa nínú ẹ̀kọ́ gbàgbọ́ nínú ẹ̀kọ́ ìjọsìn á pé kò sí ìmọ̀ ká alùkùnrin àjíká alùkùnrin kìí ṣe tí yóò kọ́ máa wò lásán á máa ka tí a máa ó mọ̀ lọ táwọn mọ̀ bọ̀ lára ṣé orí ahọ́n nìyí tọ́ba ní ẹlòmíì nínú wọn tábà ń kírun akọ̀ọ̀kọ̀ àwọn gbé ni a sì dákẹ́ a sì mọ̀ wo ẹ̀rù àwọn afánilẹ̀ yìí ṣe kìrà ilé ìná tó ẹni táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tábà kí inú bá ti dákẹ́ nù abẹ́lẹ̀ tí ó mọ̀ ká pátá tí ó dákẹ́ yóò tọ́ mọ̀ lọ yóò mọ̀ lọ so irun kíkí a lè fi ahọ́n wa a lè yọ sẹ́yìn kúrò níbẹ̀ ààwẹ̀ tá ń gbà ahọ́n wa a Muhammad sallallahu alaihi wa sallam onímọ̀lẹ́ yàda ọ̀nà zuur ó lẹ́nu kẹ́ni tí ì bá fi ọ̀rọ̀ tí ò dá tí ò bá gbé lẹ̀ wẹ̀lẹ̀ ámàlábí bákan náà àti máa fi ṣiṣẹ́ tó sì lóhun gbá rẹ̀ ó ní wọn nípa lè máa ha jayaga ọ̀hánà wọ́n ṣalábà ọ̀rọ̀ ọ̀bọ̀ níta kò sí ìpinnu ìyàwó ìpinnu àti gbòǹgbẹ́tẹ́ ní tó kó sí ọlọ́rọ̀ ọ̀bọ̀ ní bùkátà sí ibi láti rí pé ahọ́n wa ọ̀nà làní fún wa ló dá sí pé ká lọ ahọ́n wa síbi tó dáa nínú táà máa ń lò fún òun náà ní ká lọ́pọ̀lọpọ̀ alágbà muhammad sallallahu alayhi wa sallam onímọ̀kọ́rọ̀ alifan harfa fi kitabillah ó lẹ́gbẹ́ náà fi ìka ara fi pẹ̀lú inú tírà ọlọ́run onífọ́láwọ̀ aṣọ yóò gbà ládà mẹ́wàá lọ́dọ̀ ọlọ́run onílẹ̀mí akun alifilamin harf olóhùn ní alifilamin ara fi pẹ̀lú onítòhùn sọ pé alif harf lam harf wà mí harf alif harf fi pẹ̀lú láàmù náà aráàfù kan ní níìmù náà aráàfù kan ní eléyìí jẹ́ aráàfù mẹ́ta yóò bí ọgbọ̀n ládá fún ni thirty rewards ló fi fún lọ́dọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tunu dáàmà ń lo àwọn akú òun náà ní káàkiri Al-Qur'an Al-Karim bákan náà tunu dáàmà ń lo àwọn akú òun náà bí nǹkan ṣe rí ká kalẹ̀ bẹ́ẹ̀ kódà kódà sí pé ní táà fẹ́ sọ ìgbọ́n yóò takò wá kásọ̀ táà ní kásọ̀ táà nà eléyìí ní táǹkò ní òdodo lórí àti mùsùlùmí haramu fún mùsùlùmí láti máa parọ́ kárí funfun lẹ́ka pẹ̀lú dúdú kárí dúdú lẹ́ka pẹ̀lú funfun ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ṣe ilé ilé ìwọ̀ fún wa torí kọ́lọ́ ọ̀bọ̀ ò dá ahọ́n wa fún ìtọ́lẹ̀ bákan náà inú táà máa ń lo ahọ́n wa fún òun náà ni adhikru ká máa fi ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ òṣèlá Muhammad sallallahu alayhi wa sallam ní òrèkóòrè ní àyè sáyè ó fún wa láwọn kan tá a máa ń sọ ní àwọn àyè lórí ìrànà bí ìgbà tá a bá jí ẹ̀rí ìgbà tá a fẹ́ jẹ ìgbà tá a fẹ́ mu ìgbà tá a fẹ́ sùn ìgbà tá a fẹ́ wọkọ̀ ìgbà fẹ́ mọ́ṣíláṣí ìgbà tá fẹ́ jáde ìgbà fẹ́ súnmọ́ àwọn ìyàwó wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí tá bá ń lọ aláwọ̀ wa fún nínú tọ́lọ́wọ́ وجل محمد صلى الله عليه وسلم قل لا يزال لسانك رطبا من ذكر الله má jẹ́ kí ahọ́n rẹ̀ kó gbẹ ní ìgbà wọn tí ọlọ́run bá ń dá subhanahu wa ta'ala ilé ìwọ túmọ̀ sí pé náà bá ti wá ń lọ a mọ̀ wá parọ́ káàkiri lójú ẹnu láìlà ìlàlá láìlà ìyẹn kọ́ ẹ̀rì àwọn afá àwọn sàlàyé gẹ́gẹ́ bí àdìmọ́tò àdìmọ́lọ́ wọ́n ní ẹ̀rí al-aslu fil adìyẹ wal afkar ìpìlẹ̀ lórí pé abẹ́ṣàdúrà ìpìlẹ̀ lórí pé a fẹ́ bẹ lọ́nà bá fẹ́ súnmọ́ àwọn àṣkárù wa òun náà àti ìsìnrà jẹ́ẹ́jẹ́ ká ṣe jẹ́ẹ́jẹ́ yẹn nípìnlẹ̀ ká máa pariwo kálà ń bẹ lọ́n ká máa pariwo kálà ń ṣe àṣkárù eléyìí ò sí nínú ẹ̀kọ́ àwa mùsùlùmí kò sí nínú ẹ̀kọ́ wa èyí ló dá sí pé ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ṣe léwọ̀ fún àwọn ọkùnrin ká máa pàtẹ́wọ́ nídìí ìrántí fọ́lọ́ ṣùgbọ́n àwọn obìnrin ó ṣe ní ẹ̀tọ́ fún wọn àwọn lè mọ pàtẹ́wọ́ ṣùgbọ́n káwọn náà káwo lára hikima ti mẹ́lẹ̀ ní pé ìwà tó jásí pé àwọn ọkùnrin akínú lẹ́yìn mọ́mù pẹ̀lú àwọn obìnrin àwọn arúgbó àwọn ọkùnrin ẹni tó mọ̀ pé mọ́mù ṣe mistake àti nínú àwọn obìnrin eré náà tọ́ka sí kẹ̀kẹ́ ó tọ́ka sí kẹ̀kẹ́ tó túmọ̀ sí pé kóbìnrin kó tẹ̀lé àwọn akínú bá ṣe pọ̀ tó yìí àwọn àwọn atají àwọn obìnrin àìsàn wọn ń pàtẹ́wọ́ lẹ́yìn fún mọ́mù tó ó tọ́ka lórí pé ọ̀pọ̀lọpọ̀ wa a ti ní èrò wa a ti kó ayé sọ́kàn ju ọ̀rọ̀ kìyàmù lọ bọ́dẹ̀ dájú pé kì í ṣe haram fáwọn obìnrin láti pàtẹ́wọ́ tí mọ́mù bá ṣàṣìṣe nílé ní tó lépe lọ́rọ̀ àwọn fáàlì yìí má má lépe nínú ọmọ òun rárá òun ta kò ní tòun kọ́ pàtẹ́wọ́ lórí ìlú àbílá ìsìn lórí ìlú ẹ̀yìn òun rárá gbogbo gbogbo bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wípé eléyìí rílẹ̀ àwọn ọkùnrin á sì sì àwọn obìnrin àwọn pàtẹ́wọ́ ṣùgbọ́n tá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wípé á rí pé ẹ̀sìn Islam ó fẹ́ ká ṣe ká mọ àwọn àtàwọn pẹ̀lú jẹ́jẹ́ ká má máa pariwo kó tó lè di pé obìnrin ó ròó pé àwọn olókàn táwọn pàtẹ́wọ́ tí wọ́n fi wá gbọ́lẹ̀ níwájúwájú lọ́rùn àrùn àwọn ọkùnrin láti sọ subhanallah subhanallah so ìpìlẹ̀ nínú ẹ̀sìn Islam onípítà bá fẹ́ bẹ̀ lọ́rùn àbí a fẹ́ mú àwọn àtàrù ọwá a mú wá jẹ́ẹ́jẹ́ ìwá mú wá ni alákọ̀ọ́kọ́ òun náà ní ká mú wá jẹ́ẹ́jẹ́ lẹ́yìn tó rá sí pé ọkàn wa yóò mọ̀ èyí ló lóore jù fún mùsùlùmí ṣùgbọ́n tó bá tó wá já sí pé èyí ò ní kápá lórí ahọ́n bí ẹni tí ò lè sọ̀rọ̀ kó nu ọkàn abẹ́ni tó dá sí pé ibi tó wà kò láǹfààní kó lo ahọ́n níbẹ̀ bí ẹni tó wà ní ilé ìgbọ̀nsẹ̀ ẹni tó sì ó bùkátà láti rántí ọlọ́run láàrin yẹn bóyá gbá tó ń dápọ̀ náà wà Muhammad sallallahu alaihi wasallam àbúgbá tó ń pèrò irú ẹni yóò mọ̀ fi ọkàn bá lọ ilé ìjọba ilẹ̀ náà àwọn onímọ̀ bó tó bá sí pé ẹ̀wọ́n wà nínú ìlera yìí ìpìlẹ̀ òun náà ní ká lo ahán ká sì lo ọkàn bákan náà ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kí yàn lo ahán lásán kó má sí ọkàn bẹ́ẹ̀ eléyìí náà kò sáǹfààní bẹ́ẹ̀ fún mùsùlùmí kò dẹ̀ dásí pé òun náà dáa ju ẹlẹ́ẹ̀kẹrin lọ ẹlẹ́ẹ̀kẹrin lẹ́jọ́ dásí pé kì í lọ ọ̀rán bẹ́ẹ̀ ni kì í lọ ọkàn kó fi rántí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó ní kókó kò ní pé ahọ́n wa ká lò láti máa fi rántí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹ̀rí bí ìmọ̀ ta Al-Qur'an ìmọ̀ mú àwọn àdúrà wa ìmọ̀ mú àwọn àtàrò eléyìí tó lórí tó wá dá ní bọ̀rọ̀ fún ara rẹ̀ kẹ́ni kò sí pẹ̀lú ẹ̀ astaghfirullah alhamdulillah wàlá ilaha illallah Allahu Akbar eléyìí ò ní ìgbéwòká ká máa ṣe lọ ká máa ṣe lọ ẹ̀rì àbáwà nínú ọkọ̀ àbáwà nínú lórí ọ̀kadà àbí kíbi tá a bá ti wà ká gbìyànjú wípé àwọn wa kó mọ̀mọ́ gbẹ ibi ìwà mọ́tò ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà alhamdulillah wa salatu wa salam ala rasulillah nínú àwọn nǹkan tó yẹ kó ní kálukú wa kí a ṣọ́ ahọ́n wa níbẹ̀ òun náà ni alghiba alghiba òun ni ká sọ̀rọ̀ èèyàn lẹ́yìn yálà ẹni yẹn jẹ́ mùsùlùmí àbí kìí tiẹ̀ ṣe mùsùlùmí ìpìlẹ̀ ni pé àyè sọ̀rọ̀ ẹni kankan lẹ́yìn yálà mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí àyàfi tí sábàbí tó rinlẹ̀ nínú ẹ̀sìn tó bá wáyé bí àpẹẹrẹ bóyá ẹni yìí a rí i pé ó jẹ ẹ̀tọ́ wa ó jẹ mọ́ títí ẹ̀ àwa láǹfààní láti gbà lọ́wọ́ rẹ̀ àfi ká sọ fún ẹnìkan eléyìí kò sí láì fi níbẹ̀ àbí ẹni yìí a fẹ́ à ń sọ fún àwọn èèyàn láti lè jìnà sí aburú tí ń bẹ lọ́wọ́ ẹ̀ eléyìí kò sí níbẹ̀ yẹn a fi ń sọ̀rọ̀ fẹ̀rẹ̀ náà láfi ń sọ̀rọ̀ amán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó dá sí pé ọlọ́run bá dárúkọ náà alukur'an tó ń jẹ́ nínú àwọn kèfèrí àbẹ́ tó jẹ́ nínú àwọn mùsùlùmí gan fúnra àwọn tó dá sí pé wọ́n ṣe aṣemáṣe àmọ́ sọ̀rọ̀ apákan náà àwọn sọ̀hábà tó ẹni báyìí báyìí ó ṣe ṣìnà ẹni báyìí báyìí ó jalè eléyìí kò sí láìsí níbẹ̀ ẹni bákan náà nínú rẹ̀ ó náà ń pe àwọn èèyàn sákìyèsí lórí ìsúnmọ́ ìkẹ́kọ̀ọ́ látara ẹni yìí àbí ìjìnà sí ìwà tó wà ní ọwọ́ ẹni nínú wà burú eléko sí láìpẹ́ níbẹ̀ tó àwọn onímọ̀ àwọn mú àwọn bí ọ̀nà bí mẹ́fà wá tí a fi lè sọ̀rọ̀ ẹni lẹ́yìn tó rá pé kò sínú kò sínú pé bóyá ìyẹn kó sínú ẹ̀ṣẹ̀ yẹn pé ìyẹn fi àwọn rẹ̀ ó fi àwọn kọ tó mùsùlùmí yàtọ̀ sáwọn ìlànà yìí ká jìnà lórí pé ká mọ̀ sọ̀rọ̀ wa lẹ́yìn kódà rí wípé ní a bá sọ̀rọ̀ yẹn lẹ́yìn kákan lè fi gbádùn rẹ̀ lásán láì ṣe pé pé afẹ́fi wá àtúnṣe lórí ẹni yìí àbá afẹ́fi mú afẹ́fi mú kan nínú àwọn àlànà tẹ́sí ìsìláàmù tó gbà tó fún wa eléyìí tó burú ni fún mùsùlùmí so ahọ́n wa kìí ṣe ẹ̀tọ́ ni fún ahọ́n wa kó sọ̀rọ̀ yẹn lẹ́yìn so ká fún ahọ́n wa lẹ́tọ̀ọ́ rẹ̀ bákan náà nínú ẹ̀ òun náà ni kí wa kí a ara wa kúrò níbi anamíma ànàmímọ̀ ni ìgbé ọ̀rọ̀ ẹnìkan fẹ́nìkejì kágbọ́rọ̀ ẹnìkejì ẹ̀rí fẹ́nìyẹ padà kálọ̀bá Abdullah Abdullah ogun tí Abdulrahman tó sọ ní bábábábá lọ sọ nípa rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni yóò sì sọ ẹ̀rí bẹ́ẹ̀ ni kò sọ kódà bó bá ti ẹ̀ gan ṣó wa ká gbé fún ní tó lè mú wa ká sọ bóyá afẹ́fẹ́ pe ní sákìyèsí àbí ìkánú àwọn ọ̀nà tí ṣẹ̀rí àgbà tó fún wa láǹfààní ká gíbà ká lẹ́yìn ṣùgbọ́n tó bá kúrò lọ́dọ̀ ẹni iṣẹ́ tó máa lọ gbẹ́fẹ́ nìṣàn pé ah ogun tó tún sọ nípa tiẹ̀ náà rí eléyìí ní sọ́tún ní ànàmímọ̀ ẹ̀rí ọlọ́mọ Allah subhanahu wa ta'ala ó ṣe léwọ̀ fún wa kì í ṣe ẹ̀tọ́ ahọ́n wa ẹ̀rí ìfi ahọ́n kọ ni àwọn arábọ̀ wọn máa ní manna malaka nama aleka ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ èèyàn fún ọ tó sọ fún pé lákẹ́nu ẹ̀ mọ́sọ̀mọ́ yóò padà sọ̀rọ̀ ẹ fẹ́ lómi náà tó nínú táà ṣe òun náà ni pé ká má lo ahọ́n wa láti fi sọ àwọn èèyàn fún àwọn èèyàn bí èyí tó fi bí fìtínà láàrin ara wọn àfi tó bá dá sí pé ìsọdá ń sọ yìí a fi ń ṣàtúnṣe ni sí pé ẹ̀sìn Islam kọjú wa níbi eléyìí bákan náà nínú tá a máa tí a gbọ́dọ̀ lo ahọ́n wa fún òun náà ni kí ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ wa púpọ̀ bẹ́yà kún tí yàn bá ń rò lórí ọkàn ní ìró kèfèrí tí ṣe ìtọ́ni tó ń dààmú wa lórí ọkàn tó ń sọ fún wa kátakọ lọ́hun ká má nígbàgbọ́sọ́ lọ́hun kátakọ ànábì tí ó ń ṣe wúyẹ́wúyẹ́ lórí ẹ̀mí wa ọlọ́run bò ní mú wa sí lókùn bàtà àbá ti lanu ká sọ fi lè lanu ká eléyìí yóò di so ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ wa púpọ̀ so ká máa ma fi ẹnu wa ká máa fi sọ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ṣírkù ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ kèfèrí ẹ̀rí bí àpẹẹrẹ ẹlẹ́mí àwọn oṣù a ní tí mo fẹ́ sọ yìí ní tilẹ̀ ń tọ́lọ́ eléyìí ṣe gbólóhùn tó dáa kìí ṣe ẹ̀tọ́ ní fáwọn wa ká máa sọ lélẹ̀ ní tilẹ̀ ń tọ́lọ́ kí ni túmọ̀ rẹ̀ yẹni pé mo fi ọlọ́run bá mo tún filẹ̀ búra àti sọ pé a níwájú ọlọ́run àtàwọn èèyàn àwọn èèyàn wọn eléyìí gbólóhùn tó dáa ní ìbúra ni so ẹnu wa kò lẹ́tọ̀ọ́ sí tó tá bá fẹnu wa ṣe léyìí àti ń fẹnu kọ ó sì ti di ẹ̀ṣẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rínú àwọn ọ̀rọ̀ tí máa ń wáyé lẹ́nu àwa mùsùlùmí á rí pé gbogbo wa yorùbá ni wá abẹ́tẹ̀tẹ̀ ìjáwúsá ni wá kò sí ìran kan kò sí àṣà kan tí wọ́n ní nínú àwọn ìlànà tí wọ́n máa ń gbà sọ̀rọ̀ ara wọn tó dá sí kó tako ọ̀rọ̀ ẹ̀sìn èyí tá a bá ti rí kó tako ẹ̀sìn nínú ẹ̀ ká dé ẹnu wa ẹ̀rí ká dáàbò bò mọ́ àdùn jẹba radiyallahu ta'ala anhu ṣẹlẹ̀ muhammad salam anábì ń kọ ní àwọn ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó wá kọ kọ kọ kọ kọ anábì wa ni wá gbọ́ jẹ́ kí wọ́n sọ fún ẹ kó ní afala adúlọ̀ta alá bẹ̀lá kúlìlì yìí jẹ́ kí n sọ fún ẹ tó jẹ́ gbogbo tó wá kó ọ̀rọ̀ ẹ̀sìn dání kánú gidi ṣẹlẹ̀ fúlàní òun náà nìkan lè sáànà ó ní ahọ́n ahọ́n wa wọ́n ní a ah, ṣé ahọ́n wa yìí ó lè fa sábàbí ká fi wọ́n náà ni anábì á ah, ṣàkùnrin ti ka ó kíyà rẹ̀ kó fi ẹ́ fífò wọ́n máa ń ni kì í ṣe pé ní tó gbà nínú gẹ́gẹ́ nìyẹn bí òwe ni lédè lárúbáwá kíyà rẹ̀ kó fi ẹ́ ṣòfò aládùúgbò sọ pé ó ní ìdí àwọn yóò máa jẹ ẹni náà kí ni wọ́n máa wọ̀ yẹn wọ́n náà ṣé ìbáṣe látara aṣọ ìlú alẹ́sínàtì ni ní tí wọ́n fi ahọ́n wọn sọ ní tí wọ́n fi ahọ́n wọn ṣe ẹnì kan ò lè wọ́n náà láì arákùnrin bá farabalẹ̀ ẹni muhammed jabal tó dá sí pé ahọ́n oníkálùkù wa gbọ́dọ̀ ṣàkíyèsí káṣọ dáadáa tó di pé nínú táyì sábà níta fún sí táyì ṣọ́ọ́jù àwọn jẹ́ kan níbẹ̀ a máa ń ṣe ẹnu kúrò níbi haramu ìjẹ́ haramu a máa ń ṣe ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ wa alhamdulillah ti yíwá sí pé àìgbóbìnrin tí èṣe ìyàwó wa àbúrò wa ẹ̀gbọ́n wa àbíyàwó abẹ́ni tó jẹ́ ẹni tí ó jẹ́ ẹlẹ́tọ̀ọ́ ẹni tó yẹ pé àlàǹfààní láti bà lọ́wọ́ àti ń bà lọ́wọ́ haramu ìjókòó tó nínú gan ìmọ̀ ìmọ̀ ara wa à ń gbé sá ọwọ́ wa à ń gbé sá ẹsẹ̀ wa àlọ́lé aṣẹ́wó ẹsẹ̀ wa àlọ́ sílé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ahọ́n nínú èdè tí wọ́n sábà ṣàkíyèsí so eléyìí nínú tàbí nínú wa ahọ́n ká lò ó kún tí ó lórí fún wa láyé àti lálùkì yàrá níta bá mọ̀ nípa èèyàn ní ká sọ níta bá mọ̀ nípa ọlọ́run ní ká sọ níta bá mọ̀ nípa alágbèwà Muhammad sasana ní ká sọ níta bá ti mọ̀ nípa ọlọ́run ká dákẹ́ níta bá ti mọ̀ nípa àwọn mọ̀lẹ́kà ká àwọn kan wọ́n dẹni wọ́n di kèfèrí ọlọ́run bá pè wọ́n ní kèfèrí kí ló fà torí pé wọ́n sọ tí wọ́n mọ̀ nípa àwọn mọ̀lẹ́kà ọlọ́run ní innal ladina kafaru ní innal ladina nínú àwọn kèfèrí nàlẹ́dínlẹ́ kẹfàrú lẹ́sìtàmúnà ní màláìka tẹ̀símíyàtà ọ̀nsà ọlọ́run ní ẹ̀dá àwọn kèfèrí kí ló náà fi dé kèfèrí torí pé àwọn ẹni wọ̀nyí wọ́n ń pè àwọn màláìka wọ́n ń pè wọ́n ní abo wọn lábo ní màláìka ọlọ́run ní wọ́n làwọn bèèrè mí ní ìlú ọlọ́run wọn ní mọ̀ fún tí wọ́n sọ yìí ìròrí lásán lẹ́kàn tẹ̀lé so látara eléyìí nísìn ẹ̀rù tó náà wà tó fún tó gbé fún wọn kalẹ̀ nínú ìdájọ́ tó ní kálukú wa ta bá mọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run nípa ànábì sallallahu alaihi wasallam nípa àwọn màláíkà nípa àwọn sọ̀hábà òun náà ní ká sọ nípa ara wa gẹ́gẹ́ fún ara wa òun náà ní kọ́ńtà lùkù kí á sọ abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala ní tí a fi àwọn wa ṣe ní tí a fi àwọn wa sọ tí ó di ìbálẹ́gbẹ́ fún wa lálùkù yẹn wọn kọ́nà ọmọdé ká lè sọ ní a fi àwọn wa ṣe ní a fi àwọn wa sọ tí a jẹ́ ló fi fún wa òun subhanahu wa ta'ala kó ṣe rọrùn fún ní sallallahu alaihi ẹ̀rí ahán ọlọ́run ọba ẹnikẹ́ni tọ́lọ́n bá fẹ́ àjẹ́nà fún ọlọ́run ó ṣe ara rẹ̀ ní ọ̀rọ̀ fún láti lè fi ṣe tó dáa kọ́lọ́n kó dáadáa wọn wá síbi tó dáa ọlọ́lá ìlàhà ìlàlá ọ̀sọ́lọ́lá wọn láti Muhammad wà á náà wa hábìlì ọ̀sọ́lá àkíyàn sọ́lá الله أكبر الله